اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọ́n nkọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yé ni yéke ilé kí o madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé odidi umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. bisimilayi rahman wa ashadu an la ilaha illallah wahdahu la sharika lah. شهادة توجب من فضله المزيد وأشهد أن محمدا عبده ورسوله خاتم الأنبياء والشفيع في اليوم الشديد صلى الله عليه وسلم وعلى آله صلاة أدخرها ليوم الوعيد وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أما دوكو فلون وبا سبحانه وتعالى وباتي يشانوا تونيكي أما بيننا ولا إلى رأيه ètò yín tẹ́ ti ń retí ní hadiyu nabi ìmọ̀nà anábùwà muhammad sallallahu alayhi wa sallam òun ló ń kalẹ̀ sí orí afẹ́fẹ́ ẹ̀jẹ̀ àwọn nǹkan fìdílé láti mọ̀ bá àwọn baba wa fadila tu sheikh abu musab ibrahim ibn saleh aganija láti mọ̀ bá wọn lọ ní orí ètò tí ó wà ní ọ̀tún ọ̀tún ní àárọ̀ tẹ̀ní ètò wọn fi ní ìbánisọ̀rọ̀ pẹ̀lú aláàárọ̀ yìí òun náà ni tó ní ṣe pẹ̀lú alìmánu birusul nínú àwọn ẹ̀ka àgbàgbọ́ tí wọ́n ti ń kà fún wa ìnígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ òun lọ́pọ́n súnkàn ní àròjọ́ tèní ẹjẹ́ atẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ bisimilah. alhamdulilahi wa kafa wasalaatu wasalaamu ala nabiyyin al-mustapha wa ala alihi wa ashabihi ahlul wafa wa alayna ajma'in. ọ̀pẹ́ ni fún ọlọ́wọ́n ọba ọba tí ó tún sọ wá di dédé àkókò yìí ọba tó ṣe pé òun náà ni ó ní kápá ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa kọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ kọjọ jáde kọ́mọdẹ́mi wa lógodò lásìkò yìí kọwájú agunlẹ́mi lérí dáadáa gbogbo àtàbà kó ọlọ́njẹ́ àṣírà dáadáa jà kó sírí ẹ̀sìn ọlọ́wọ́n ọba kó sì gba àwọn ìjọsìn wa fún wa. lérí ọ̀rọ̀ lérí òṣòlò iman tá à ń bá lọ òun náà ni a sì wà àwọn tó jẹ́ àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ àwa mùsùlùmí eléyìí ni ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀kẹrin ìtúsí pé ó jẹ́ dandan fún gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan láti ní ìgbàgbọ́ nínú ẹ̀ mùsùlùmí tí a bá rí tó ṣe pé àwọn eléyìí ò sí nínú ẹ̀mí rẹ̀ àbí ó tiẹ̀ láwọn ìgbàgbọ́ yìí ọkàn ní lórífèé lásán kò ní ní ní èyí tí ó nítumọ̀ kò sì ní àwọn nǹkan tí a fẹ́ sọ àbáwọn yìí tá a ti ń ṣàlàyé èyí tí ń bẹ lábẹ́ àwọn ìgbàgbọ́ kọ̀ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ yìí tí ọba ti ní irú mùsùlùmí bẹ́ẹ̀ irú olùgbàgbọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba kò ní jẹ́ olùgbàgbọ́ tí ó nítumọ̀ alìmánu bẹ rọ́sọ̀lì ìnígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ àwọn tó ṣe pé ọlọ́run ọba ọ̀ránṣẹ́ sí wa ní ayé ń bíbà yìí kí wọ́n láti wá fi iṣẹ́ ọlọ́run ọba láti wá mú dé tí etí gbọ́ wa tálà ń pè ní àwọn òjíṣẹ́ wọ́n jẹ́ ó yẹ wa pé mọ̀nì áwòhà man ohiya ilayhi minal, minal bashar ẹni tá à ń pè lójúṣẹ́ òun lẹni tí ọlọ́run ọba subahana wàtàhálà tó sẹ́ndì tó ránṣẹ́ sí nínú àwọn ẹ̀dá tí wọ́n jẹ́ abara èèyàn bíi tiwa yìí so ọlọ́run wá sẹ́ndì sí wọn kí ló sẹ́ndì sí wọn bishari in pẹ̀lú òfin ẹ̀sìn kan wà ó mìíràn bitaboligihi òfin ẹ̀sìn tó gbé fún wọn yìí ó ní ẹ lọ gbé fáwọn èèyàn ó ní ẹ lọ fi jíṣẹ́ fáwọn èèyàn eléyìí lọ sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin ànábì tọ́jú jíṣẹ́ àtẹni tọ́jú ànábì nìkan torí pé méjì ni wọn kó lo rọ̀ṣọ́lẹ́ nàbí yòó gbogbo ẹni tó bá ti jẹ́ òjíṣẹ́ yọ ti jẹ́ ànábì síwájú wàlẹ́ ìsàkólo nàbí yín rọ̀ṣọ́lá àmọ́ kìí ṣe gbogbo ànábì ni ọjọ́ òjíṣẹ́ torí pé ẹni tó bá jẹ́ ànábì ọlọ́run lè pa aláṣẹ ipe kọ́ máa ṣe àwọn ẹ̀sìn kan kọ́ máa lo àwọn òfin kan àmọ́ kò ní sọ pé kó fún àwọn èèyàn lófin yẹn kò ní sọ bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ òjíṣẹ́ náà lọ́lọ́run ó ṣe kínni ni ó pa ní àṣẹ yẹn ẹni tó bá jẹ́ òjíṣẹ́ náà lọ́lọ́run ó sọ ìyẹn fún tọ́ àwọn òjíṣẹ́ yìí wá nì wọ́n ní ẹni àkọ́kọ́ wọ́n sì lẹ́ni ìgbẹ̀yìn wọ́n lẹ́ni àkọ́kọ́ wọ́n sì lẹ́ni ìkẹyìn ẹlòmíì lè máa rò pé bóyá anábìwá ádámà aleyhisalatu wasalam òun lọ kọ́kọ́ ọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run kìí sóhun làkọ́kọ́ àkọ́kọ́ ànábì ọlọ́run lànábì ádámà jẹ́ àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run òun náà ni ànábì wa nóòhù aleyhi salatu wa salam eléyìí náà lára àgbàgbọ́ wa ni tá a gbọ́dọ̀ di sínú ẹ̀mí ẹni tó sì jẹ́ ìgbẹ̀yìn wọn tá a tún ní rẹ́lòmíì mọ́ lẹ́yìn rẹ̀ òun náà ni ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó sì pé tá a bá tún rẹ́ nìkan tó bá tún péré ní òjíṣẹ́ lásìkò yìí lójíṣẹ́ tó ń jẹ́ ànábì ni o. Ah, a lè rójíṣẹ́ tí ọ̀já ànábì gbogbo oníwàásí láyé lónìí òjíṣẹ́ ni wọ́n wòye ṣe ànábì àmọ́jíṣẹ́ tó nítumọ̀ gangan òun náà ni òjíṣẹ́ tó jẹ́ ànábì tó ti jẹ́ òjíṣẹ́ tó ti jẹ́ ànábì tẹ́lẹ̀ tó kọ̀ọ̀rọ̀ wájú òjíṣẹ́ tọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam òun náà nìgbẹ̀yìn àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba subahánahu wa ta'ala ọlọ́wọ́ bá aláwa ń sọ ká lè ẹ̀rí tí ń jẹ́rìí lérí ilé títí ń tọ́ka lérí pé anabi nuhu ni òjíṣẹ́ ẹ̀rí eléyìí òun náà ni ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá aláwa sọ nù sọ́rọ́tò nìsa aya one sixty three ọlọ́wọ́ bá aláwa sọ pé iná àwòháyìnà ilé kàkàmá àwòháyìnà ìlànà in wà nàbì yìí ọlọ́run la ránṣẹ́ sí anabi wa muhammad kàmá àwòháyìnà ìlànà òhìn gẹ́gẹ́ bá a ṣe ránṣẹ́ sí nuhu náà àtàwọn ànábì míì mi ń bá àdìhì lẹ́yìn kínní lẹ́yìn ànábì wa Salatu wa wasalam so eléyìí ń sọ fún wa pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì nóhù làkọ́kọ́ gbogbo àwọn òjísé ọlọ́run ọba torí pé ọlọ́run ní aránṣẹ́ sànẹ́bì gẹ́gẹ́ bá a ṣe ránṣẹ́ sí nuhu àyẹ̀jẹ́ pé ìyẹn ni pé irú iṣẹ́ tá a gbé fún muhammad sallallahu alayhi wa sallam irú rẹ̀ náà làṣekẹ́ni la gbé fún nuhu àtúnwá gbé fáwọn ẹlòmíín náà lẹ́yìn nuhu sọ́ọ̀tù nìsa ayah one sixty three eléyìí jẹ́ ẹ̀rí èyí tí fi ń rinlẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa pé àkọ́kọ́ àwọn òjíṣẹ́ yìí ta ní ká nígbàgbọ́ sí yìí òun náà ni anabi wa nuhu ìgbẹ̀yìn wọn náà sì ni anabi wa muhammad sallallahu alaihi wa sallam nínú àwọn ẹ̀rí tó ṣe pé ìfínrinlẹ̀ pé anabi wa nuhu alayhi salatu wa salam àti fínrinlẹ̀ pé òun làkọ́kọ́ anabi ọlọ́run ọba òun náà ni tí ń bẹnu sahih buhari ìwé tó ṣe pé òun náà ni ó tún jẹ́ ìwé tó dáa jù lẹ́yìn alukur'an alkarim ìwé tó dáa jù nínú gbogbo ìwé táwọn èèyàn ń kọ láyé tí ó sì jẹ́ pé ọ̀rọ̀ anabi wa muhammad èyí tí ọlálàáfíà òun ni okun sínú ẹ̀. ìmẹ́nu àdìsí anas amumaliki nígbà tí ń sọ nípa ìsìpẹ̀ lọ́jọ́ gbẹ̀ndàlì kìámà nípa pé táwọn yẹn bá dúnwájú ọlọ́wọ́n ọba ní ọjọ́ gbẹ̀ndàlì kìámà tí wọ́n dún gbangba lè kìámà tí ìyá tí òòrùn tó ti tó ti tó ti tó ti tó ti tó ti ń sán wọn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń kó ẹ̀ta èrò àwọn èèyàn wà lọ bá anabiwa adama aleyhisalatu wasalam kó sì ìpè fáwọn so anabi adam wa sọ fún wọn fọ yàtọ̀ tẹ́dẹ̀rù ilé yìí yọ wà wá àwíjàre pé àtọ ah, ìyìn nílé ìyìn nílé ìyìn nílé báyìí sì pé wájú ọlọ́run ọba pé kó dájọ́ láàrin yín ká mọ ọmọ àlìjánná àbí ká mọ ọmọ náà ìyìn nílé ṣètò pé èmi náà láwọn nǹkan kùdẹkùdẹ tọ̀dọ̀ tèmi náà wọ̀yọ̀kúl anabi wa adam aleyhi salatu wa salam yóò wá sọ pé ìtú nuhan ẹ anabi nuhu ẹ lọ bá awàlú rasulin ba'atha allah ni àkọ́kọ́ ànábì ọlọ́run ọba tọ́lọ́run ọba àlá tọ́ránṣẹ́ sí ẹ̀yẹn pé àkọ́sọ́ òjíṣẹ́ tọ́lọ́run ọba àlá gbédìde sáwọn èèyàn pé kó fi iṣẹ́ jíṣẹ́ tọ́ eléyìí ni ẹ̀rí tó jẹ́ pé ó fi rinlẹ̀ fún wa pé gbogbo àwa mùsùlùmí a gbà pé ànábì wa nóhù aleyhi salatu wa sala òun là kọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run ọba tọ́ eléyìí ọjẹ́ kan nínú àwọn ìgbàgbọ́ tá a fẹ́ ká ní nínú ìgbàgbọ́ tá a tó fẹ́ ká ní sáwọn òjíṣẹ́ yìí a gbọ́dọ̀ gbà káwọn òjíṣẹ́ yìí basharun ẹ̀dá ni wọ́n àní pé abara bíi tiwa ni wọ́n makhalokon a sì dá wọn ni kì í ṣe pàwọn náà dá yàn lẹ́yìn sàlàhùn min xasọ́ ìṣòrobo bíyà wàlú olóhìyà ṣẹ́yìn kò sí fáwọn àwọn àwọn àwọn ànábì ọlọ́wọ́n ọba yìí àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba yìí a gbọ́dọ̀ gbà pé wọn ò ní nǹkan nínú àwọn ẹ̀ṣà ọlọ́wọ́n ọba ọba adẹ́dàá nínú àwọn ẹ̀ṣà tí ọlọ́run ọba ọba tó ní ayé tí ń kọ̀ǹtró ayé tí ń jẹ́ káyé ọmọ lọ bí ṣe ń lọ yìí tó jẹ́ kórun ọmọ yọ tó jẹ́ kí òrùn èèyàn òṣùpọ̀ ọmọ yọ tí ń jẹ́ kí ilẹ̀ ọmọ ṣú tí ń jẹ́ kí òrùn kọ́ mọ kọ́yẹ kí ilẹ̀ ọmọ mọ́ ọlọ́run ọba tí ń ṣe gbogbo àwọn nǹkan yìí ọba tó rí wa tó rẹ́yìn agbọ̀rọ̀ gbà pé gbogbo àwọn ànábì ọlọ́run ọba yìí èyí tó bá jiyàn náà ni ń jí pẹ̀lú ìyọ̀ǹdọ́ ọlọ́wọ́n bá láàánì kò sí ànábì ọlọ́wọ́n ọba kan kò ségìsì ọlọ́wọ́n ọba kan tó lágbára láti ṣe nǹkan kan nínú ọ̀rọ̀ ayé yìí kò lè kọ́ńtró jíjẹ múmu kò lè kọ́ńtró àǹfààní kankan fẹ́ ni kò lè kọ́ńtró àǹfààní fúnra rẹ̀ gan agbọ̀dọ̀ nígbàgbọ́ torí pé èèyàn bíi tiwa náà ni wọ́n ẹ̀dá sì ni wọ́n gbélé ká sí káwá gbà pé àwọn wòlíì kan bẹ tó sì kí wọ́n máa ń kọ́ńtró àwọn ibì kan nílé ayé bóyá àwọn náà darí atẹ́gùn bóyá àwọn ni wọ́n ń ṣe báyìí àbáwọn ni wọ́n ń bí àbùkátà àwọn èèyàn kan àbẹ́ni tó bá fẹ́ lówó àwọn ni wọ́n wà ní kíá rẹ̀ tá a bá ti sọ pé ànábì ọlọ́wọ̀n ọba tó ṣe pé òun náà lọ ga nínú gbogbo àwọn ẹ̀dọ́ ọlọ́wọ̀n ọba lọ́dọ̀ ọlọ́wọ̀n ọba tá a bá ti ní wọn ò nírú ẹ̀tọ́ yìí torí pọ́lọ́wọ̀n nìkan ló lẹ̀tọ́ yìí tá a bá ti ọlọ́run ọba ló fààyè ta wá lọ́rẹ̀ ìròyìn ọlọ́run tó jẹ́ special fọlọ́run lélẹ̀ téèyàn gbọ́dọ̀ pé fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ọ̀ lágbára rẹ̀ kò sì lágbára àlèkèámà ẹnìyẹn tó fi kún pé àlèkèámà wà dọ̀rọ̀ ta nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ náà ní kíni ọ̀rẹ́ anabi tọ́ta náà ní pé àlèkèámà anabi ọ̀ lágbára ayé kò sì lágbára àlèkèámà ọlọ́run ló ní kọ̀ntró gbogbo ẹ̀ ká tó aṣọ ẹlòmíín náà nú àwọn anabi ọlọ́run ó ní nínú ìmọ̀ rẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ilmu lawhi wal qalam ó ní nínú ìmọ̀ rẹ̀ ni pé anabi mọ ìmọ̀ ìtì ń bẹ nínú lawul mahfud tọ́lọ́wọ́n bá aláàròyìn pé lọ́dọ̀ òun ọlọ́wọ́n ọba ní tíra yẹn ń bẹ òun nìkan lòun mọ tó wà nù rẹ̀ wọ́n aróyìn ọlọ́wọ́n wọ́n ròyìn anabi bẹ́ẹ̀ pé ọmọ nípa rẹ̀ eléyìí ni ìròyìn téèyàn fi di ẹ̀bọ ọlẹ́bọ àbí gèfè níwájú ọlọ́run ọba nítorí pé gbogbo ìròyìn tọ́lọ́run ọba fi ń dá tó fi tó tó tó fi sáré lẹ́sà ìkankanú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba kò sẹ́yìn tó ni bẹ́ẹ̀ náà ni àwọn ìròyìn tọ́lọ́run fi sẹ́ra lẹ́sà nípa kóhun ní ká jọ́sìn fún èyàn kí ń jọ́sìn fún ànábì sọtí agbọ̀dọ̀ gbàgbé ẹ̀ èyàn kí ń jọ́sìn fún àwọn òjíṣẹ́ ọlọ́run ọba káwá jẹ́ pé tá a ìjọsìn ni kọ́wá jẹ́ pé àní pé ọlọ́run ọba àwọn ànábì láà máa àbí bá a ṣe ń pọ ọlọ́run ọba náà á tún máa pe àwọn ànábì ajẹ́pà àti mú orogún pẹ̀lú ọlọ́run ọba nìyẹn bá a ti máa ń pe ya rahman ya allah tó tún wá ń pe ya tó ń pe ya muhammad tó ń pe ya musa tó ń pe ya isa eléyìí ni ẹ̀bọ nítorí pé àwọn àwọn ànábì ọlọ́run ọba yìí wọn ò ní kankan nínú ròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba àlá ń sọ nípa anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó jẹ́ pé òun náà ni aṣíwájú gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba wà àdọ́muhùn jáà ìndàlọ́ òun sì lẹni tó ṣe pé ó tóbi jù ní ìyì lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run wa ń sọ nípa rẹ̀ kí lọ́lọ́run ọba aláàwí nínú sọ́ràtò àárọ̀ fas one eighty eight ọlọ́run ọba ní kólì rí ànábì sọ fún wọn pé láàmúlékòlè náfsì náfọ̀ ánwàlà dọ́ran sọ fún wọn pé èmi ànábì tẹ̀rí mi ní agbára kankan fún ara mi ìyìn lágbára láti sàǹfààní kankan fúnra mi ìyìn lágbára láti sọ̀rọ̀ àmì dolówó ìyìn lágbára láti sọ̀rọ̀ àmì dọlọ́rọ̀ ìyìn lágbára láti sọ pé kí n máa lálàáfíà ìyìn lágbára pé kí n ní mo lè bímọ ìyìn lágbára kí n lè fẹ́yàwó kò sí nǹkan kan bó ṣe lè kọ́ ọmọ ẹ̀rí nǹkan òní náfọ̀ àn èyí náfọ̀ àn láàmúlé kò lè náfọ̀ sí náfọ̀ àn ìyìn ní nǹkan kan bó ṣe lè kọ́ ọmọ fún ẹ̀ka para mi sẹ́rí èyàn ìpè nàkàrà tún fi fi síyá ke èyàn àlìnàfù yìí lọ́dọ̀ àwọn àfa oníkéwò àwọn afọ oníwòsàn tá a bá ti mú ìyẹn nàkìrà wá báyìí indefinite article wá báyìí táwa mú wá lọ́nà apá afẹ́fi sọ di negative ni ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo nǹkan ló túmọ̀ ìyẹn ni pé gbogbo nǹkan là ànábìọ̀ lágbára ànábìọ̀ lágbára láti sí ojú ànábìọ̀ lágbára láti rìn ànábìọ̀ lágbára láti mẹ́rí ànábìọ̀ lágbára láti sọ̀rọ̀ ọlọ́wọ́n bá a láàlọ́ ní àwọn agbára gbogbo nǹkan yìí wọ́lá dọ́rọ̀rán ànábì ní kọ́lá ìyẹn tó lágbára láti fara nira mi tí wọ́n wá gbà káyọ̀ kan lè fara nìyẹn àwọn kan lè pààyàn àwọn èèyàn kan lè ní kéèyàn mọ́ gbádùn àwọn kan lè ní kéèyàn mọ́ kéèyàn mọ́ rí ṣe ànábì gan ni mi ní agbára rẹ̀ ilà màṣá ọlọ́ ànábì ní àyàfi ntọ́lọ́wọ̀n ọba subahana wàtàlà tó bá fẹ́ nìkan ntọ́lọ́wọ̀n ọba aláàbá fẹ́ nìkan òun ni ọlọ́wọ́n ọba subahana wa ta'ala ni ni ni ó ṣe tó túmọ̀ pé anabi ṣe ni ó fi eléyìí ti sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba subahana wa ta'ala ó fi ti sọ́dọ̀ rẹ̀ tọ́ ajá pé ọlọ́run náà làwọn náà máa darí àwọn nǹkan yìí lọ́ba anabi tó wá tẹ̀síwájú anabi ni wàlá okun tó alamulẹ̀kọ́ ibà tí n bá jẹ́ni tó mọ kọ̀kọ́ ni lastakitari tó mi nàlẹ́ kọ́ìrì èmi ni ìbá ń pọ̀ lórí jù nínú yín tànàbí ni tóun bá mọ̀ ń tọ́pamọ́ ni ajẹ́pẹ́ nìkan ọ̀ mọ̀ ń tọ́pamọ́ bàbá tí ń wo yèpẹ̀ kọ̀mọ̀ kankan bẹ̀ ẹni tí ń wo tí ń wo tí ń wo kúránì tí ó fi kọ́kọ́rọ́ sí kúránì kò rí nǹkan kan bẹ̀ tó fẹ́ fi wẹni tọ́jà lè kò rí nǹkan kan bẹ̀ ẹni tí ń wo omi ó ti yé àfọ omi ní ń lò kò rí nǹkan kan bẹ̀ ó ti yé kò sí ẹnìkan kan tí ń rí tọ́ mọ kọ̀kọ̀ òun gan ọmọ tí ó ṣẹlẹ̀ sí ìjọ ní ìtọ́ rẹ̀ ṣé sí tó bá yẹ kó bá mọ kọ̀kọ̀ ni tó bá mọ kọ̀kọ̀ ni kò ní ti mọ̀ pé yọ́ rẹ̀ òun kò ti ní máa wá àwọn ní tí ó fi ṣèdáàbòbò kó tó dé pààrọ̀ yẹn dé òun ò ṣe mà àbámọ rẹ tó kúnjẹ òní kò sí máa sọ fáwọn èèyàn kọ́ máa mi ó kú lọ́jọ́ báyìí kọ́mẹ̀ kankan ni kó dá ayé pẹ́ rẹ̀ wò rú wò kó fi wò ń bò ká fi wò bóyá ọmọ kankan kọ́mọ̀ kankan ni àyìn méjì ó sì máa wò kébí alága abẹ́lẹ́ méjì ọmọ kápá ọ̀nà àfẹ́ wọ yọmọ kọwọ́ yóò lọ fẹ́ wo àkọsẹ̀já yọ ọmọ kan eléyìí ni kò sẹ́ni tọ́mọ kọ̀kọ́ òun náà ni aburú kankan ọba ti ṣẹlẹ̀ sí mi in ana illa nadhirun wa bashirun li qaumin yu'minun anabi níbẹ̀ ṣe rí mi yìí mi ju ẹni tó ṣe pé mi ju ẹni tó ṣe pé mo kàn ṣe kìlọ̀ fáwọn èèyàn nípa alikiyama nípa pé ẹ má wọnú ọlọ́run ọba mo sì ń fún àwọn èèyàn lérò nípa pé ẹ ṣiṣẹ́ rí ẹ dìbẹ̀ ẹ dọ̀mọ̀ àlìjánná fáwọn èèyàn tí wọ́n gba ọlọ́run ọba subhanahu wa ta'ala tí wọ́n gbà gbọ́ àwọn ni ń sọ eléyìí fún tọ́ látara ọ̀rọ̀ tá a sọ yìí náà ni a rí pé àwọn ànábì ọlọ́wọ́n ọba yìí a gbọ́dọ̀ gbé ìròyìn ọlọ́wọ́n ọba fún wa tá a bá ti wá láàlè gbéròyìn ọlọ́wọ́n ọba fáwọn ànábì ọlọ́wọ́n ó dájú pé a lè gbéròyìn ọlọ́wọ́n ọba fún àwọn èèyàn míì tí wọn ò tiẹ̀ tó wọn bóyá àwọn tá a máa ń pè wọn ò lè ní àbáwọn tá a máa ń pè ní gáúzù ni wọn ò ní nǹkan kan nínú agbára wọn ò sì láṣẹ kan tí wọn lè panlé ayé yìí àfi tọ́lọ́run bá là tó bá pa fún wa ìjọ tá a ti rí kan nú àwọn àfa àti wọn ń pàṣẹ fún wa tó takò tọ́lọ́run ọba kámọ̀ká ti ń gbé ìròyìn ọlọ́run àbáwọn ẹ̀tọ́ ọlọ́run àti ń gbé fún wọn nù eléyìí sì nìyẹn ọmọ túmọ̀ sí pé à ń ṣe ẹbọ pẹ̀lú wọn àbí à ń ṣe gèfèrè pẹ̀lú wọn ni. lára àwọn nǹkan tá a tún gbọ́dọ̀ gbọ́yé nípa àwọn ànábì ọlọ́run ọba a gbọ́dọ̀ gbà pé wàtẹ̀lẹ̀ hakuhun xasọ́ ìsòlè bàṣàríyà mínàlè mọ́rọ̀dì wàlmọ́t wàlhàjàtò ilẹ̀ tọ́àmì a gbọ́dọ̀ gbà pé àwọn ànábì ọlọ́run ọba yìí gbogbo àwọn ìtọ́jẹ́ àwọn ẹ̀ṣà

ló ṣe ọlọ́run ti síwájú tó ṣe sábàbí ikú rẹ̀ bákan náà àwọn anábì ọlọ́run ọba yìí wọn a máa kú gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àrọ́pọ̀lọpọ̀ àwọn a máa ní ayé àwọn afáwa máa ń kọrin pé ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàjì àwọn ò bá wọn láyé mọ́ ó ti yé àwọn ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàjì àwọn ọ̀bìnrin mẹ́sẹ̀ kọ̀ tó yìí ó ti yé àṣekẹ́ni àbá wọn láyé bó ti jẹ́ pé a lè mú nǹkan wọn tán àfi tọ́lọ́n bá dárúkọ wọn fún wọn nìkan ni àmà wàlẹ́ hajj tó ilẹ̀ tó àmì àwọn ànábì ọlọ́wọ́ ọba yìí wọ́n ní bùkátà sóúnjẹ báwa náà ṣe ń jẹun làwọn náà ń jẹ kódà wọ́n mú mi kódà wọ́n máa ní àwọn oúnjẹ tí wọ́n láìkì ó ti wọ́n máa ní àwọn oúnjẹ tí wọ́n láìkì táwọn náà fẹ́ràn wọ́n ròyìn ànábì wa muhammad pé ó láìkì apá apá ewúrẹ́ so wọ́n sì máa ń mú nǹkan gbogbo nǹkan tí ń wọn àti inú àwọn nǹkan míì a ní àǹfààní láti sọ èyí náà jẹ́ àwọn ibi tọ́lọ́wọ́n bá aláàtí ń sọ nípa anábìwá ibrahim aleyhisalatu wasalam nínú sọ́rọ́tò aṣọ́ọ̀rọ̀ àyà 81 sí àyà 79 sí 81 anábì ibrahim sọ pé wàlẹ́dì uwa yóò ti ẹ̀mù ni ọlọ́wọ́n ọba ọba tó ṣe pé òun náà ní ń fún mi jẹ wọ̀yẹ̀ skíìnì òun ní sì ń fún mi mu anabi ibrahim sọ pé oyin ọlọrun o pé ọba yìí náà ní fún mi jẹ ajẹ pé máa jẹun wàyẹ̀skíìnì òun náà ní ṣègínì ní máa fún mi mu ajẹ́ pé máa ṣègínì ní máa mú mi wà ìdá márìtò fọwọ́ yẹsfíìnì tọ́ba rẹ̀ mí ọlọ́wọ́n bá yìí náà ní ṣègínì òun náà ní máa wò mí sàn wàlẹ́dí yomi tó ní ọlọ́wọ́n bá yìí náà ní ọ̀pá mi sọ́mọ yìí ní òun náà ní ṣègínì òun ni yóò wò mí sàn tán eléyìí ni ó jẹ́ òye wa pé àwọn ànábì ọlọ́wọ́n yìí ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ sí wa a máa ṣẹlẹ̀ sí àwọn náà bẹ́ẹ̀ náà lànà bí wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ náà ọ̀rọ̀ rẹ̀ pé òun ní èèyàn níbi bíi tèmi náà èyí máa gbàgbé ó ti yé gẹgẹ bẹ́yìn náà ṣe máa gbàgbé nígbà tí n bá ti gbàgbé o father kiruni ẹ̀ràn mi létí tó túmọ̀ pé ti ń ṣẹlẹ̀ sáwà náà ìmọ̀ anabi máa ń sùn àwọn gbogbo àwọn ìròyìn tí ọ̀dà àwọn wọn mọ̀ fi ròyìn ànábì àwọn òròyìn tí ò nítumọ̀ tí yẹpẹ́ yẹn fi ń bù yẹn kù ni wọn ní ànábì wa muhammad wọn ní bó ṣe rí yẹn o wọn ní pé tó bá fẹ́ rìn ẹsẹ̀ méjèèjì ni máa gbé pọ̀ lẹ́ẹ̀kan náà so wa jẹ́ gẹ́gẹ́ bí bí nu robert kọ́hún wọn ní ànábì tó bá fẹ́ wẹ̀yìn àfa kò lè wẹ̀yìn bá a ṣe ń wẹ̀yìn yọ wẹ̀yìn pọ̀ lẹ́ẹ̀kan náà báyìí ni gbogbo ara rẹ̀ ni ó fi wẹ̀yìn lẹ́ẹ̀kan náà ó ti gbogbo àwọn ìròyìn eléyìí ẹ fi tún ànábì ṣe ẹ fi bùkún ẹ fi ń bùkún ni torí pé èèyàn ni ìnàmà ana bàṣàrò èèyàn lànàbì náà pé ara rẹ̀ à eléyìí náà jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí a fẹ́ ká gbọ́ yé àwọn ànábì ọlọ́wọ́n ọba yìí wọ́n ní àwọn nǹkan kata tún gbọ́dọ̀ nígbàgbọ́ sí ní fún wọn nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí wọn ni pé a gbọ́dọ̀ nígbàgbọ́ sí àwọn ìyẹn pé iṣẹ́ tọ́lọ́wọ́n ọba aláàgbé fún wọn agbọ́dọ̀ gbà pé òdodo ni ká sì mọ̀ pé ẹni tó bá takò kan nínú àwọn ànábì ọlọ́run ọba yìí tí ọba gbà fún kan nínú wọn kọ́gbà bí kò gún wọn náà ní ọgbà fún tọba lọ gbà fún musa gbogbo ànábì ọlọ́run lọ gbà fún tọba gbà fún ibrahim gbogbo ànábì ọlọ́run lọ gbà fún tọba sì gbà fún ànábì wa muhammad ó tún gbà pé ọ gbà fún ànábì ọlọ́run tó ti ṣe kínní tó ti síwájú ni ẹjẹ́ àwọn náà gbọ́ngbà tọ́lọ́run bá aláǹsọ mi sọ́rọ́ tó ṣọ̀rọ̀ àyà alákọ̀ọ́kọ́ sí àyà one oh five tọ́lọ́mọba aláṣọ pé kádàbá ti kọ́ọ̀mù nùhìn almursalin àwọn àjọ anabi wa nuhu alayhi salatu wa salam wọ́n sì kíni wọ́n pe wọ́n pe nuhu wọ́n pe nírọ́ òtíye wọ́n pe nuhu nírọ́ wọ́n sì sì kíni wọ́n sì pe àwọn anabi ọlọ́wọ́n ọba yòókù wọ́n pe wọ́n nírọ́ ẹ̀rí ìjọ nuhu pa àwọn anabi ọlọ́wọ́n ọba nírọ́ so nuhu nìkan ni wọ́n pe nírọ́ o àmọ́ ọlọ́run bá wá jẹ́ oyé wa pé pípè tẹ́ ti pé ń mú nírọ̀ yẹn o ẹ pé àlùmọ̀rìsẹ̀lì náà náà ṣe kíni ẹ pè wọ́n nírọ̀ gbogbo ànábì ọlọ́run bá a jẹ́ pé ìwọ tó olóhùn nígbà fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó wá lọ gbà fún ẹ̀yìnsá tó gbà fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam a jẹ́ pé ó gbà fún ẹ̀yìnsá náà ni torí àwa mùsùlùmí ni a gbà fún gbogbo àwọn ànábì ọlọ́run ọba subhanahu wa ta'ala a gbà fún pàápàá jùlọ ànábì wa ó ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nípa pé ànábì ń bọ̀ wá nígbẹ̀yìn ayé yóò sì wá tọ̀ yín sọ́nà yóò sì fi yín mọ̀nà ọ̀nà ọ̀la ó sọ nínú àwọn ìwé yẹn tó túmọ̀ sí pé ìmọ̀gbà fún ànábì ni àìgbà fún yísà náà ni àìgbà fún yísà náà ni torí pọ́lọ́mọba kan náà lọ́rán gbogbo wọn eléyìí náà jẹ́ kan nínú àwọn ìgbàgbọ́ tá a fẹ́ ká ní nínú ìgbàgbọ́ tá a tó fẹ́ ká ńlá sí àwọn ànábì ọlọ́wọ́n ọba yìí òun náà nípa gbọ́dọ̀ gbà pé àwọn ẹni tá a bá morúkọ wọn nínú wọn a morúkọ wọn mọ̀ wọn ká sì máa forúkọ wọn pé wọ́n bíi muhammed amorúkọ rẹ̀ ibrahim amorúkọ rẹ̀ musa amorúkọ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ànábì yìí gbogbo wọn bá ṣe wá lórúkọ yìí pátápátá gbogbo wọn náà lágbọ́dọ̀ máa forúkọ wọn pé wọ́n àwọn tá a bá sì mọ orúkọ wọn ká ká máa wọ ọkọ̀ fún wọn tó àwọn tọ́lọ̀ bá dárúkọ wọn fún wọn alukur'an àbí ìtàn àbí bá sọ̀rọ̀ kọ wọn àwọn náà làwọn náà ṣe kínní láàmà da orúkọ wọn tá a bá ti ṣe eléyìí tá a bá lọ lè mú orúkọ mi fáwọn ànábì ọlọ́run àbí tá a mú orúkọ ta ló kà eléyìí ó tako ìgbàgbọ́ ilé ìjẹ kan nínú àwọn ìgbàgbọ́ tá a tó fẹ́ ká ní sí wọn òun ni pé máa sọ ha anihun min akabarihim ntọ́ba lálàáfíà ntọ́ba lálàáfíà nínú àwọn àwọn ìró wọn àwọn information táwọn àwọn ẹni yìí bá mú wá àwọn ànábì ọlọ́wọ̀n bá yìí bá mú wá a gbọ́dọ̀ gba àwọn nǹkan yẹn wọlé a gbọ́dọ̀ gba àwọn nǹkan yẹn wọlé a gbọ́dọ̀ takò tá a bá ti takò tá a gbà lódodo a jẹ́ pé a ti gbà fún wọn náà nù eléyìí náà jẹ́ imani ìgbàgbọ́ kan gbòógì ètò àgbọ̀dọ̀ ní sí àwọn ànábì ọlọ́wọ̀n ọba yìí nínú àwọn ìgbàgbọ́ tá a tún gbọ́dọ̀ ní sí wọn alẹ́ àmàlò bíṣẹ̀rí àti man orísìlá ilé ìnàmínìhùn ká máa ṣiṣẹ́ tọ èyí tó bá jẹ́ òfin ṣẹ̀ríà èyí tọ́lọ́run bá bá gbé fún èyí tọ́lọ́run bá fi ránṣẹ́ sí wa nínú wọn ìyẹn ni pé ànábì tọ́lọ́run bá ránṣẹ́ sí wa òfin tó bá gbélé lọ́wọ́ la gbọ́dọ̀ máa lò pàápàá jùlọ ànábì ti máa ń bẹ lásìkò wa lásìkò yìí nísìnyí ànábì tọ́lọ́run bá láàrin sí gbogbo ayé táyé òfin parẹ́ tá a gbọ́dọ̀ ránàbì mi mà tá a sì gbọ́dọ̀ rí iṣẹ́ ànábì mi tó gbọ́dọ̀ ẹ̀ sì mà di àsìkò yìí nígbà tí fita anabi wa muhammad de dé òun náà ni iṣẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam òfin rẹ̀ sẹ̀ríà rẹ̀ gbogbo ẹni tí máa ń jí ọmọ nìyẹn láyé pátápátá pátápátá láyé dandan ni fún un kọ́ máa jẹ́ pé òfin sẹ̀ríà anabi ni wọ́n máa lò ọwọ́ lọ́gbà anabi gbọ́ òlòfin sẹ̀ríà rẹ̀ òlò tó mú wa ó túmọ̀ sí pé ọ̀gbà gbọ́nù torí pé anabi yìí òun náà ni ẹni tá a fi ṣe òpin gbogbo àwọn anabi ọlọ́wọ́n bá a lá ọlọ́wọ́n bá sọ wọn tálà ọlọ́ni falẹ́ àwọ̀ rọ́bì kàláyé òmìnún ọlọ́ni mo fi ọba ọlọ́run ọba rẹ mo fi búra o àwọn èèyàn wọn ò tí ì lè gba ọlọ́run ọba gbọ́ o hata yu hakimu kafi ma ṣàjàrà bẹ́yìn náà títí tí wọ́n fi mú rí anábì lẹ́ni tí wọ́n máa fi ṣe ìdájọ́ láàrin wọn níbi tó bá jẹ́ fàǹfà láàrin wọn òfin rẹ ni wọ́n máa lò wọn ò ní lo òfin àgbélẹ̀rọ tọ́ ajẹ́pẹ̀wọ̀tọ́ ọlọ́ọ̀fẹ́ àgbélẹ̀rọ lọ́ọ́ máa lò tó ò ní lò òfin ànábì ò ní lo ti kùránì ajẹ́pẹ̀gbàgbọ́ rẹ kò tí ì pé ọlọ́run bàálà ní yàn báyìí nínú alukur'ani ọlọ́run ní sọ́mọ́ mẹ́ra ayẹ́jìdò fi àwọn fósìhìn harajan lẹ́yìn ìgbà tán bá wá lòfin rẹ̀ tán náà ní tí wọ́n fi ọdájọ́ tán mọ̀ pé tó sọ lélẹ́yìí tí wọ́n sì gbà àbí wọ́n lo kùránì wọ́n fi ṣẹjọ́ wọn wọn ò tún gbọ́dọ̀ ní kínníkínní kan nínú ọkàn wọn mọ́ bó ṣe lè wò kọ́ mọ́ nínú tọ́ba dálẹ́jọ́ fún wọn wọ́n yìí sọ́lẹ́mù tẹ́sílẹ́mà wọ́n sì gbọ́dọ̀ juwọ́lẹ̀ muhammad sallallahu alaihi wa sallam tọ́ba sọ fún wọn sọ́rọ́tò nisai aya sixty five lọ́nà ọba láti sọ lé eléyìí ni díẹ̀ nínú àwọn ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní sí àwọn ànábì ọlọ́wọ́n ọba yìí tá a dẹ́n ro ẹnìkọ̀ọ̀kan wa ọkùnrin wa obìnrin wa kájọ ọjà rè ká nígbàgbọ́ sí gbogbo àwọn nǹkan yìí ká lè jẹ́ nìkan nínú àwọn tí ó sọ rere ayé àti tàlìkìyàmà kọlọmba aláàkọmọsá yìí ká ṣe oríire ayé àti tàlìkìyàmà subhanaka allahumma wa bihamdik ashadu allah ila ila anta asafika atubule. Oh, adúgbò fọlọ́wọ́n bàbá tí ó ṣe rọrùn fún àwọn sheikh wa láti fi àwọn àlàyé yìí láti fi yé wa yékéyéké nípa ìnígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ó to àwọn òjíṣẹ́ rẹ̀ sáàyè tó ga púpọ̀ ó sì fi àlà sí kò sì fẹ́ ká gbé wọn kọjá ibi tí wọ́n mọ ló wá ṣe pé gbogbo àwọn tí wọ́n sọ nípa àwọn òjíṣẹ́ yìí báyìí ní ìròyìn wọn ṣe rí ibi tí wọ́n máa ní wọn kọjá báyìí ní ti ìròyìn ibi tọ́lọ́wọ́n bá fi sí níbi ìròyìn ibi tọ́lọ́wọ́n bá fi wọ́n sí torí oko ò ní jẹ́ ti bàbá tọmọ kó mọ́ làálà káwá ni káwá sọ nípa àwọn tí wọ́n tó àwọn ànábì ọlọ́wọ́n bá táwọn yóò wá mọ́ gbé wọn kúò tí wọ́n mọ̀ gbé wọn ga kúrò níbi ìròyìn tabara tí ó tún ju tàwọn ànábì ọlọ́run ọba lọ léyìí tí àwọn èèyàn tí wọ́n ń pè ní wòlíì sórí náà ẹ jẹ́ kí kálukú wa ká fọwọ́ síbi tí ó yẹ kí ọwọ́ gbé ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba ká mú gbogbo àwọn tí wọ́n ń ṣe lálàyé ká mú lò kọlọ́wọ́n bá ọba dẹ́dà kó mọ́ṣá jọ kó mọ́ṣá ṣe rọrùn fún wa àbí aláwọ̀ subhanahu wa ta'ala ìta gbọ́ yìí kí ó mọ́ṣá jẹ́ kí ó ṣàǹfààní fún wa láyé bí àti ní ìjọ́ ń bákan náà àtúnbẹ́lọ́wọ́n bá fún gbogbo àwọn tí wọ́n ń ran ètò yìí lọ́wọ́ lọ́lọ́kùnrin òjọ̀ kan kọ́lọ́mù bá kọ́mọ́ṣàbà aṣáánú kọ́mọ́ṣàbà aṣáálẹ́kùn dáadáa wọn. bóyá ní ìbéèrè kan àbí kejì láti béèrè lọ́wọ́ àwọn onímọ̀ wa ẹ̀já pé wọ́n sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn yìí zero eight zero three two four eight zero six one five lẹ́ẹ̀kan sí zero eight zero three two four eight zero six one five àtúmọ̀ pàdé lọ́la pẹ̀lú gọ́lọ̀ orúkọ mi ni musadik ibn zakaria ibn sa'ad ọmọdúà fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. اللهم òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí madu umaru bunu kọtọ ilé kí ó tó tó gbangba sùn lọ yẹ ilé kí madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọ́n nkọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yẹ ni yeke ilé kí umaru nkọ́ni bí a ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan alukurani sọpọlọ pẹ̀lú ìrọ̀rùn ilé kí ó umaru nfúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí ó wà lọ́jọ́ monday sí ọjọ́ fr friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba.